la eh! oh! pè mí ò tètè dé ó pè mí ò àmú èyí o pè mí ò ṣeun tètè dé yìí o pè mí o ṣeun iṣẹ́ ìrádì ò mọ̀gbọ́ débi tẹ́ èlò pè mí òun o òde. ìgbà mọ̀gbọ́jọ́ yìí mọ̀gbọ́ ṣẹ́yìn èjì ògbè mọ̀dá. àwọn ìjẹ́jẹ́jẹ́ lárúgbó ìjòkó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ làgbà ìfìdí balẹ̀ àgbà tó fìdí balẹ̀ arájé jẹun ó dá a bá rí iye kẹ́ àjíkẹ́ ǹjẹ́ ṣẹ̀gẹ̀dẹ̀ awo ṣẹ̀gẹ̀dẹ̀ àṣẹ ṣẹ̀gẹ̀dẹ̀ awo owó ìyè ń wá mi yíbọ ṣẹ̀gẹ̀dẹ̀ awo ṣẹ̀gẹ̀dẹ̀ àṣẹ ṣẹ̀gẹ̀dẹ̀ awo obìnrin ìyè ń wá mi yíbọ wá ṣẹ̀gẹ̀dẹ̀ awo ẹmẹ ìfọ ló kú ifá ó kú ifá ṣẹ̀gẹ̀dẹ̀ àṣẹ ṣẹ̀gẹ̀dẹ̀ awo ọmọ ìyè ń wá mi yíbọ ṣẹ̀gẹ̀dẹ̀ awo ṣẹ̀gẹ̀dẹ̀ àṣẹ ṣẹ̀gẹ̀dẹ̀ awo àìkú bàbá ìwà ń wá gbogbo wa bọ̀. fẹ̀gẹ̀dẹ̀ awo fẹ̀gẹ̀dẹ̀ asẹ̀ fẹ̀gẹ̀dẹ̀ awo bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ nìwọ yìí jẹ́ bàbá ọ̀rọ̀ọ̀rọ̀ nìwọ yìí jẹ́ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ là yìí jẹ̀rú bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ là yìí jẹ̀pà bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ là yìí jẹ̀ múmu ìhun tèrí tórè ìhun tèrí tórè èyí àmúgbó bàbá kí lójúde rẹ̀ jẹ́ nítorí kó lè búdi ní ìhun ọ̀tọ̀ọ̀tọ̀ owó ìhun ọ̀tọ̀ọ̀tọ̀ ní ifá fún obìnrin rẹ̀ ìhun ọ̀tọ̀ọ̀tọ̀ ifá fún ọmọ ilé ìhun ọ̀tọ̀ọ̀tọ̀ ifá fún ibẹ̀ mọ̀ṣẹ́nu kótó lórí bábọ́sì lẹ́nu ǹjẹ́ bàbá ìwọ ni wọ́n bá rọ. ẹgbẹ́. bàbá ìwọ ni wọ́n bá rọ. àbí òde. àwọn tí ń jẹ̀lú ni èyí ọ̀jẹ̀ ọba ni àwọn lọ́tọ̀ nǹkan pè láyé àlàmúwe adébí amògbé bàbá bọ́lá kanlu ìjà láàfin ọba bàbá òòlù ògínní bàbá bọ́lá kanlu ìjà láàfin bàbá ìdánwò olójú yìí bá mẹ̀kú òpó olúgbé à ń bẹ̀. bàbá adé olójú iná babaláku àdèmú fẹ̀kún omi ń gbẹ̀hún rere ọkàn àti ká adé bí alábẹ̀wò. àsìká adébẹ̀dẹ̀ ń bò pé àsìká adébẹ̀dẹ̀ ń bò pé bàbá ògùn abógun lóko bàbá bàbá olóko márùn fẹ́ nìkan adáhùn yọ̀yọ̀yọ̀ lúwọ́dọ̀ àpínlẹ̀ ọ̀yọ́ ọmọ olóyè ìdó ọmọ ìkàkà yíhun kẹyìn wo mo jẹ́ bírè là ń bàjọ́ bàbá ẹ̀dá kẹ́kọ̀ọ́ nù mo pé bàbá lákùwà dé wọ̀rí omi ń pè ń rere ọkọ̀ àdìrò olúmájà àdìrò olúmájà ẹ́ẹ́. Eh. àdìrò ikú bẹ́ ọmọ ọlọ́jà límàlè tí lè di ọkọ ayaba lọ́kàn jẹ́kú àrò ọmọ ojoko ọmọ ìbájú oko làmúgbòtí ní ọmọ èyàn ìkúlé o làmúgbẹ̀wà bàbá adé bàbá alákù má àdìrò ọ̀jẹ̀kú ní nkèrèrè ọmọ òwú ọmọ òwú àràká. wọ́n máa pè ń lọ gangan àlàmú ẹ e. òkè dúdú ẹ e, ilé ń bọ́gú ìbú báwa òkè dúdú ilé ń bọ́gú ọba lọ́lọ́wọ́ ìka àti àyàgùnrin ń jọ àròjúlé. ó bá pè é. ọmọ ọmọ àràkẹ́ ajíbùlù mọ̀ pé àwọn olórúkọ gidi olùkọ gidi ọmọ ẹ̀rín lọ́kàn ẹ̀dẹ́yìn nílọ̀ tọ̀tọ̀ lọ́nà làpá ìjẹ́rí ọmọ òkìtì mẹ́fà lọ́nà ìka bàbá òòṣà wà mọ̀ pé bàbá lákù ẹlẹ́yà ìwé ayájọ́ bí ẹni yájọ́ ìlú ìkó yẹwà ọba yìí ni kàmẹ́ jẹ́kú ló mú dé kàmẹ́ fi ọ̀pẹ́ ogbó tẹ̀lẹ̀ níbi ìjẹ́bọ ọ̀tẹ̀ kó mẹ́ wẹ̀tẹ̀wá ogun kọ́ yìí ni èyí ìmọ̀wíyẹ jẹ́. lọ lijó bàbá bàbá mi àṣàbí ká lọ lijó o. ìdánwò ọmọ ogún ẹ̀dùn ẹ̀yìn lẹ́yìn fún ọkọ̀ tuntun rọ́kò lẹ́fí akẹ́ egun egun nẹ́bù ni bàbá. ẹ̀dùn mẹ́rin ọmọ olùgbàlàjà àṣàbí olùkọ́ olé àtàbàjá ní ìṣàkó. èyí lọ́jọ́ ọba ẹ̀fẹ̀. ọmọ ọmọ àríjẹ́ ìdíyàn mo pé ọmọ àríjẹ́ ìdíyàn oògùn ọmọ ìbátọ́lù ìkẹ́mi ìjọ̀lá ọjọ́ níjọ́lé arójò fún wọ̀wọ̀wọ̀ ọmọ ọgbẹ́ oníkẹ́ ẹ̀jìn. ló wá kan ìdòwú ló wá kan ìdòwú olójú ifá àrí àrìmátàgbẹ̀ lọ́kàn ìdòwú olójú ifá àrí àrìmátàgbẹ̀ bàbá adélakùnmí dèbí tẹ́ mo gbé bàbá dànù ló wà ìdòwú ìjọlá ọmọ oníbú owó oníbú owó àdúnlẹ̀yìn yomi ìlẹ̀kẹ̀ lásìrìn lójú gbogbo lẹ́yọ ọmọ ẹgbẹ́ mẹ́ta ló dé ẹ̀wé mẹ́mọ̀ pé ọ̀kan ń dowó ọ̀kan kò so lẹ́gẹ̀ ọ̀kan ń do má dára ìdòwú ìdòwú bàbá wa. padà bára wú agbádẹ́jọ́ mi bá dà mọ́ bẹ́ẹ̀ padà bára wú àgbàdéjọ́ bí bàdà mo pé bàbá adélàkù kọjẹ bàbá yìí jẹ pèsè táàsì àwọn lálàyé ń mọ̀ pé ọmọ iṣẹ́ owó ti ń jẹ́ àjàdí ọgọ́ wọ́n máa gbé òun lọ́kàn igọ́ mo pé arójẹdẹ àgbà àdìgbò arójẹdẹ bàbá yìí.

awo awo ìlàbà mọ̀gbẹ́ abubelegun bẹnu ìtì àṣàbí aláyọ̀ ọmọ olóyè ọ aláyọ̀ ọ̀jọ̀gáde àrọ̀bẹ̀ bàbá adédàkọ̀ ọmọ àdọ́jẹ́ ìtòrò ogun ètò ẹ̀wẹ̀ wuru ìdòwú àgbáyà ọmọ ẹ̀bọ̀lá kàlú ọmọ ọmọ àlàmú adébíà ń pẹ̀hún rere dàgbà tí ń kóyọ láì jọ ọ̀bẹ kẹlẹ́ dédé mọ́ lọ́kàn mú ìjọlá erí lọ́jà mo dìde apá òní àdó lòun ká mi jẹ kẹ̀kẹ́ ewúrẹ́ mú àbújá lè rẹwọ oko láwa yí ọmú ìgbà àádùn ìkọpẹ. mo dé ọmọ lápìá ọmọ mú owó yẹ̀dú ọmọ mu àjáde arápẹ̀ àrọ́ túbọ̀ ọmú ìwòye ọmọ lárọ̀dá ikú ẹ̀ bí mo dì ọ ọmọ ìdúdú ọkọ. ojú ń tó lẹ̀ owó àìkàkànú tètè. Ẹ karibu huko. Eh. Ijalo pia Oh, kati ya walabi. Wewe pele hilo anyajie. Anyajie. Kagonisiye. Akamutie. Akalatie. Bagba yao. Báyìí ṣe máa gbé. Máa fi àmà gbé. Báyìí ṣe máa gbé. Ọlọ́gbọ́n ayé òmòdé ìta ni. Kó lórí bẹ́ẹ̀ ṣe kẹ́gbẹ́ gbé lásì ni ẹ̀mí ẹ̀sọ́ fọ̀rọ̀gbọ́n ayé òun kò dé ìta o ẹnì wọn má lùkù àmì ní màlẹ́ o bọ́yì ẹ̀ wẹ̀ mú kó tán bẹ̀rẹ̀ nù mí ṣẹ̀fẹ̀. máa sọ̀rọ̀ sí lókè fún o ọlọ́gbọ́n ayé òun ò dé ìta o onígbàgbọ́ wọn ọkà bábùlù bẹ́yì ẹ̀ ìyẹn mú kó tán bẹ̀rẹ̀ nù mí ṣẹ̀fẹ̀ dànù ju gbogbo ìjàmbá o ládàáhùn kàn dé bọ́ bá mi ayé ọlọ́run ló mú wá títọ̀ yàn kàn mí. ọjọ́ ní ìṣe mi o ọjọ́ ní ìṣe. ajá ní ìṣe àmú àsìkò ní báwọn jẹ kàdá ní ti kálukú títọ̀ yàn kàn mí. ọjọ́ ní ìṣe o ajá ní ìṣe ìwà ọmọ irọ́ ni àsìkò ní báwọn lọ tàdá ní ti kálukú ìjọ̀nà kan ni. máa fúnṣọ fún gbogbo ọ̀dọ́múdé wọ́n bàlágà nílẹ̀ onípẹ̀lẹ́ ni kọ́ máa fúnṣọ mi ní ayóde torí ọgbọ́n ilé ayé ó ṣòro bí ìṣòro ẹlọ fún fọwọ́ bò ó jẹ a ni kẹ́ máa fúnṣọ mi ní ayóde yìí o èdè ilé ayé lè yìí deh. ìṣòro ẹ fún fọwọ́ bò ó jẹ a kì í fún wa ayé ọ̀dájọ́ ìjó èyí omi àyọ́gbẹ́lò ẹ̀kọ́ ọgbọ́n ayé nǹkan ọ̀nì ọ̀fọ̀ ọ̀bà lò kọ́ máa lùlù lókè ayé gbọ́jọ́ ìjó o ó múra gbẹ́lò ẹ̀kọ́ ọgbọ́n ayé nǹkan o ọ̀nì ẹ̀fọ̀ ọ̀bà lò kọ́ máa lùlù lókè mu ìlú kẹ́ẹ̀kọ́ sì gbọ́dọ̀ má dùn kò gbọ́dọ̀ má yà ìlú ikókò làwọ̀ ìlú gọ́mú là fáàsì àjàdẹ́rẹ́ tẹ́tẹ́ kò ní gbọ́dọ̀ yá o èyí kókò láwọ̀ lò gẹmugẹmu lọ́fà ọgbọ́n ayé àti gùnkẹ́ lọ́jọ́ ayé kò tó nǹkan àti ìfọ̀fẹ́ sẹ́ni ṣàpàṣàpà. àwọn pa ló kọ́ ilé. àjọmọ̀ fún àti ìfọ̀fẹ́. ojo ayé ẹ ti fajú o kókókó. àgbẹ̀ kúkúrú olú ìfọ̀tẹ̀. bá a nìyànjú ẹ̀. kíyó tètè yóò olùkú.

akọjá tó dúró sí mi. ee gbogbo ọ̀dọ́mọdé wọn balaga ké gbogbo ọ̀dọ́mọdé wọn um, ba ẹ kò ní gbèrà o. ee gbogbo ọ̀dọ́mọdé wọn balaga ẹ̀sọ́ ní kẹ́rẹ́fù tòmìnira yìí. ẹkún ilé a yéèlè yìí bí túwẹ́fù fọwọ́ bò ó jẹ́ a ìfúnhàn ní aká ó ti ní ó dèjì gbogbo ọ̀dọ́ mo dé wọn bàlágà sọ̀lì káràfù tómìnira yìí ilé ayé lèyìn dé tù fọwọ́ bòwò jẹ́ a ètò ní ọkàn ayédájọ́ ìjó tó múra lọ́gbẹ̀lú ẹ̀ẹ́wọ̀gbọ́n àríwí kọ́ ẹ̀dẹ́ ó dàbí jọ̀hún. ayé bọ̀jọ́ ìjọ kò múra lọ́gbẹ̀ẹ́ lò ọwọ́ ọgbọ́n ayé ń ní ẹ̀fọ́ ọba àlùkò máa bẹ̀rẹ̀ lágẹ̀ẹ́ mú. ayé bọ̀jọ́ ìjọ kò múra lọ́gbẹ̀ẹ́ lò ẹ̀fọ́ ọgbọ́n ayé ń ní ẹ̀fọ́ ọba àlùkò máa bẹ̀rẹ̀ lágẹ̀ẹ́ mú. lùkẹ́ kò sí gbọ́dọ̀ má dùn kò gbọ́dọ̀ yá irú ikọ́kọ̀ láwọ̀ ìlú àwọn gámú lọ pa ìlú. ìlú kẹ́kọ̀ọ́ sí má dùn kọ̀ gbọ́dọ̀ yá irú ikọ́kọ̀ láwọ̀ ìlú gámú gámú má gbá sínú nǹkan òyìnbó funfun. ìlú kẹ́kọ̀ọ́ sí má dùn kọ̀ gbọ́dọ̀ yá irú ikọ́kọ̀ láwọ̀ ìlú gámú gámú lọ káyì ó ṣe gbọ́ ṣe ni bí kò sí dọ́là yìí adélakùn méjì ìwọ ni erin bá gbé jù sí. ajá iṣẹ́ alẹ́ ni o. ee ìlú kẹrẹ kò sí gbọ́dọ̀ má dùn ọ̀gbọ́dọ̀ ya èrú ìkókò láwọ̀ ìlú gámúgámú lọ pa àyèlú. adélakùn ọmọ àyè àtúntò ké lójú ayé kò tó nǹkan àti ìrọ̀lì iṣẹ́ yẹn aráyé àríkà lóògógó. ọ̀pọ̀ bàbá rẹ̀ kò jẹ́ pàápàá ṣe ń jalaya ìgbóni yẹn ni ọ̀wọ̀ ọlọ́gbọ́n ayé ń mò dé ta ẹni kàlùkù ra ìbọn yẹ wò wẹ mo kó tọ́ ń bẹ ẹnu mi ń ṣẹfẹ ọlọ́gbọ́n ayé ń mò dé ta ẹni kàbá ibù ìbọn yẹ wò ẹ mo kó tọ́ ń bẹ ẹnu mi ń ṣẹfẹ kàn án dànù túṣe jàmbá wọn ọmọ pé bá dánwò kàn án dé bọ́ bá mi ọlọ́run ló mú wọn wati joni yaka akira ọjà lọ́wọ́ ni àyàn gbé lọ́wọ́ ẹ̀ tẹ́ ń gbé sí ee ọkàn adánù ṣe jàmá ahùn mo mú pé bá dánwò káàdé bọ́bá mi olúwa ló mú un wati joni yaka oṣó ní ń ṣe yẹ àjẹ́ ní ń ṣe ní oṣó ní ń àjẹ́ ní ń ẹ̀sìn ẹ̀mú pàṣẹ kó ara wọn lọ kàdára ní ń ṣe ní ẹ̀kan. gbogbo ọ̀dọ́ mu léwu wọn bá alága ẹ̀dọ̀lì gẹ́rẹ́bù ṣòmìnira inú. agún ilé ayé lèyí rí jù ẹ̀bù ọ̀rọ̀ wò ó yẹ a ìbúra ní ẹ̀kan. àwọn wà lélẹ̀ gbogbo ọ̀dọ́ mu ṣé ìjó ló múra lọ gbẹ̀lú ẹ̀ wọ̀gùn àyè nǹkan ọ̀nì ẹ̀fọ́ bọ́bà lùkọ́ máa lòlù lákè mu ìlú náà kò sí gbọ́dọ̀ má dún kọ́ gbọ́dọ̀ ya èrú yìí ìkókò láwọ̀ ìlú gámúgámú lọ́pàá ìlú ìlú gòsì gbọ́dọ̀ má dùn kọ̀ gbọ́dọ̀ ya ìlú ìkókò láwọ̀ ìlú gámúgámú lọ́pàá ìlú ọgbọ́n ayé àti ìgùnkẹ́ lójú ayé òtó nǹkan àti ìsọ̀lì iṣẹ́ ayé ayé. àti bá dúró gbogbo gbogbo Kaketu.